وإذ يرفع إبراهيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ẹnjíníà ẹbá ti kírun tó ẹwà sí kírun ẹbá ti kírun abẹ́bẹ́ náfílà ní ẹ̀ẹ́sẹ̀ ilé ìjùlọ ní ìsìn ẹ̀sàkùnrin ni ẹ má jókòó ẹ̀ẹ́fẹ́ padà tahiyatul masjid alhamdulillahi rabbil والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ọpẹ́lẹ̀ fọ́lọ́ọ̀bá tó síwájú mùsùlùmí àtọrọ àlèkún ìtọ́rọ àti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹni tọ́rọ bá láti bá máa jẹ́ gẹ̀rẹ̀ gbogbo wa Allah subhanahu wa ta'ala bá ní sàlẹ̀kún kí ànábì bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn alẹ́ rẹ̀ àti àṣọ hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ tí èyàn lè fóra ìyá ọlọ́run tí èyàn lè fọ́ọ́sọ àkó nípò kan láti fẹ́ra àwọn lẹ́mí ìyá ọlọ́run àfikẹ́yàn ọ̀pàdé láìsẹ̀mọ̀pẹ̀dé rẹ̀ àti ní àtẹ̀mọ́jà sẹ̀mọ̀pẹ̀dé ọlọ́run àbí ọ̀pàdé rẹ̀ pẹ̀lú ọkàtọ̀ mọ́kànlẹ̀ ìwà mọ̀nàfíkì àti mi àtẹ̀yìn jẹ́ àjọpàdé ìwọlọ́ọ̀pá pẹ̀lú àdánwò ìjọba tó tẹ́gbẹ́ tá máa sọ yóò máa takò tá máa sí tàbí tá máa sí yóò máa takò tá máa sọ jáde lẹ́nu wọ́n sàásù ìmì àtẹ́yìn bẹ̀rù ájì àmù ọ̀gá orin ni onísìn dìtà mi bí má ní òkàlùkù ó sì jókòó sí ẹ̀mí rẹ̀ tí ó sì ráyè jókòó má gbàbẹ̀ sọ àdọ̀ta rẹ̀ ọlájà kan sọ rẹ̀ ìjálù kan wá fílẹ̀ tàbí wá gbọ́rọ̀ wọn bá wọ́n sábà ní pẹ̀lú bá sí ń fẹ́ lọ ní ìjẹjọ́ àmbárọ̀bọ̀ lórí Baytullah al-Atiq ilé ọlọ́run bá tó jẹ́ kàbáyì tí è sì ṣe ilé àṣẹ̀ṣẹ̀kọ́ ilé tipẹ́tipẹ́ ni annabi Ibrahim alisatu wasalam ọlọ́run bá pálásẹ̀ pé kọlọ máa kọ ilé ìfún wọn àti taníwájọ́ ń kọ àwa débi àyà tọ́lọ̀ tí sàràyè bí a ṣe kọ́lé yẹn wípé a'udhu billahi minash shaitanir rajim wa idh yarfa'u ibrahim alqawa'ida min albayt wa ismailu الأصل في هذا tó bá rí bí ọlọ́run ṣe gbé ọ̀rọ̀ ìkalẹ̀ ó yẹ kọ́ mọ́ ogun kéèyàn wá jíǹdì orí ẹni tí ẹ kí wọ́n sọ pé làákàyè tí ẹ tó sọmọ́ ní wípé olẹ́lẹ̀ òní ẹ̀ wa ní asáfẹ́rawa àbímáwó ìjẹba àbúrú àwọn èèyàn láyé lẹ́nì wọ́n ọkọ tó ra wọn lọ ẹ jẹ́ kí a fi hàn sí gbogbo ayé wọ́n mọ̀ pé àbí máa wù wọ́n wà jọ sẹ́yìn torí ó lè dọ̀rọ̀ ẹ̀sìn kọ́sọ pọ́ máa wù òun àlejò sàdé òun yálà ọkọ ní ọ̀sọ̀ pọ̀ fẹ́ yàdé òun yàrá ọ̀sọ̀ àìjẹ́bẹ́ gbogbo dúkìá ẹ bá ti yàdé òun òní Ibrahim anabi ọlọ́ni nígbàtí ọlọ́ni ọkọ́lé kọwáìd jamu ni fúnkọ́ rídà ìpìlẹ̀ tí a ma foundation ó ní kọ́ rídà ẹyọkan plural ni kọwáìdù a tún wá ní plural kan tá a gbọ́dọ̀ kíyèsí nínú sísí ìdí lárúbáwá tóbìnrin ti dàgbà débi pé kò ní ìdí ọkọ mọ́ tí wọ́n bá pọ̀ bá ń tí wọ́n sàn jọ kọ̀ wá ìdùn ni a máa pè wọ́n ṣùgbọ́n yọkan tí ọgbọ́dọ̀ níta kọ́ ìdùn wọn pọ̀ yọkan tí ẹ ń dànà ìmọ̀rọ̀ àtún kọ́ ìdùn alóbìnrin ah, kan tá n bá gbàdúgbò wa o kọ́dà ó jìnà wọlé pé kò ní ìdí ọkọ mọ́ ọ gbọ́dọ̀ sọ pé ìmọ̀rọ̀ àtún kọ́ ìdà ń tọ́ sọ pé alóbìnrin kan lọ́dọ̀ wa ah, foundation ni foundation kìíní na sóbìnrin jẹrin àbọ̀jẹ́sìmẹ́ntì àti kílókọ rẹ̀ kí ni wọ́n máa fi obìnrin kan tí ò lọ́kọ mọ́ kọ́ ìdù ilé nǹkan tọ́jẹ́ àsáàsù ẹ̀ tọ́jẹ́ foundation ọlọ́run wá ń so eléyìí sínú kùránì sífò ẹnjìníárì ètí ìdí tí ń kọ́ o wípé tí wọ́n bá ń pè lé láyé foundation ní ìsáájú ká tó gbé nǹkan وإذ يرفع إبراهيم القواعد من البيت قواعد foundation tó ti wà lẹ́yìn tani ṣé ẹ mọ̀ pé àdàbí Ibrahim mọ̀ nǹkan lérí tó wà lẹ́yìn wọ́n ti yẹ DPC tanzi ikhtalafa al-'ilm fi hadhihi al-mas'ala àwọn afáàfin mọ̀ ara wọn lórí alamẹ́rin wọ́n ní àwọn màlẹ̀yìn kàlọ́ ni wọ́n wá sí wọ́n ní kí lọ́fà nítorí pé ìjọ tó lọ́wọ́ bá sọ wípé a'udhu billahi minash shaitanir rajim inni ja'ilun fil ardi khalifa mo fẹ́ fi àrùlé sórílẹ̀ inni ja'ilun fil ardi khalifa mo fẹ́ fi àrùlé sórílẹ̀ in tí a sọ́jọ́ náà ni wípé àtẹ́jálò fi ya ọyúsìn fi ya wẹ́sìkò dìbà sáwọn tí ó ma para wọn tí wọ́n ma balẹ̀ jẹ ló tó fẹ́ dá ọlọ́run wa ni ebé mi mọ̀ tẹ́ẹ̀mà wọ́n dẹ̀ mọ̀lẹ́ká wa ń bẹ̀ lọ́n pé sàánú foríjì à rọ́lẹ́ kò burú ẹ lọ rèé mọ ilé báyìí ẹ máa yípo rẹ̀ títí ní èforíjì yìí níbẹ̀ bá yípo ẹ̀ tán tẹ̀sítẹ̀rọ̀dọ́wù nẹ́ni ẹ máa wáyọ̀ náà mi tí ìbá yọnu sí máa sọ wọn sáré lọ mọ̀lẹ́ nígbà wọn yípo rẹ̀ lọ́n foríjì àwọn foríjì àwọn ọlọ́run ò ti foríjì ẹ̀yẹ máa bọ̀ padà àwọn tẹ́ wá wíwù ẹ̀rì pé ibi tí ó ti wá máa wá tún bá lọ́dún ìmọ̀ ẹ̀rọ ni yìí sì máa foríjì níbi gbogbo tẹ́ sọ wájú lẹ́ẹ̀kan bí wọ́n pààyàn tí wọ́n wá bí lẹ́mi wípé òun tún bá tán pátápátá òun tí a rí wípé nǹkan kan tó kù nù sàlẹ̀ ọkàn gbà kìí ṣe ti pé káfí ìyẹ̀wò ó tún ti dẹ̀mí sáàtì ìrìnà tó ìdánù àìrìnàdó gbọ́dọ̀ká lọ múra náà tí èso ilé yàn ó sáàbùrú ti fún apá kan nílá ànábì ádámà gẹ̀ẹ́gẹ́ ìlọ́kọ bó ṣe dórílẹ̀ ọlọ́wọ́ bá paláṣẹ pé lórí ikú ayẹyẹ ìkìtàfù tọ́wáyìí láàrin sàmàlẹ̀ ìkàrẹ̀ kọ́kọ́ sàrẹ̀ bí adama ní alakulli hal àwà sáré rí pé annabi adama ọba ìrìnpa atharu ní ayẹyẹ ìyẹn rẹ̀ kílẹ̀ àdífì àbí ìdárí alìkìfàrí táà ń sàlàyé ìjọsí tọ́lọ bá sàsára wípé kí lálákọ̀ọ́kọ́ mọ́sánsí ẹkọ́kọ́ sórílẹ̀ àdàbí ní alìbẹ́sùlù haram mọ́sánsí mẹ́kà yẹn ewo lẹ́ẹ̀kẹ́jì ó ní alìbẹ́sùlù hamsa mọ́sánsí ti bẹ̀ ní Jerusalem ó ní fàkútù kamba ìdáhùmá ìkásá sáájú kan kí ni ń bẹ láàrin méjèèjì anábì ní arba'una sana 40 years ní bẹ láàrin wọn bẹ́ẹ̀ sì nígbàtà nàbí Ibrahim wáyé sígbàtà nàbí Dawud wáyé kìí 40 years kékeré o kìí 40 years àsán méjèèjì wọ́n wá fi kún ilé tí ń bẹ́lẹ̀ tó ti lójú apákanmọ́ àsọ́ àsọ́ wípé kí ní ìbẹ́lẹ̀ tó tọ́ tàbílẹ̀ká ti kọ́ alẹ́bẹ̀rẹ̀ amúnà ti kọ alákọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ nígbàtí ọlọ́wọ́n bá ń bínú sí àwọn àjọ ànábì náà tó fẹ́ romi profile ọlọ́run pàṣẹ pé kàmàlíkọ̀ wá gbé lọ sẹ́mà wọ́n wá sí eré parí wọ́n gbé lọ sẹ́mà ṣùgbọ́n a rí ẹ̀rí wípé sẹ́mà náà ní tiẹ̀ tí a ti ń ṣe tọ́wáfù ó náà ní albaitul ma'amur tí ànábì rí sọ́lọ́wà tó lọ́sọ̀rọ̀ màrí nígbàtí wọ́n múrin ní orú olóòwà níbẹ̀ ànábì wà ní ilé wòlélé rẹ̀ Jibril Jibril ló ní albaitul ma'mur nìyẹn ó ní àwọn oníwá yípo tí wọ́n bá ti lọ lónìí tí èdè ògbàlìkì àbáwọn òtò débi máa tó tó méjì tó ń bọ̀ lọ́la àwọn tó jọ́sìn lónìí àwọn akọni ọwá lánàá kèésì sí pé ń lọ tó padà kọ̀ọ̀kan àwọn àríwọ̀n máa kèésọ ṣúgbà o kèésọ ọdún o ọjọ́ kan ẹnìkan wà sọ wípé ìbádà àwọn oní ọjọ́ lóhun ti wáyé rẹ̀ ṣe ẹ̀gbọ́n tó lọ àrẹ́bí samson ó ní ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọba níbẹ̀rù tòótọ́ torí pé kò sí nẹ́sàbù láàrin ìyá àti ẹ̀ẹ́dọ́tán àṣé ìbí náà wà nù tí máa ń kó àánú sí yàn lẹ́mi ẹ̀ẹ̀tán o ẹ̀ẹ̀tán ìdá ilé ilé wa ni. ọ́sà wá ní rí ànábì mọ́ra wọn létí ànábì Ibrahim ànábì ọlọ́ni òun àti ta ní ẹjọ́ ń gbé ilé yìí sókè ọmọ rẹ̀ Ismail wá ràn lọ́wọ́ tọ́lọ ń bá fẹ́ pẹ̀dálẹ́kọ̀ọ́ kọ̀rọ̀ yàtọ̀ sí ti gbangba tí ọmọ sọ yọ wà fọmọ rẹ̀ sọ̀tá rẹ̀ ààrẹ náà ló ti jáde kò sí é sọ pé kìí sọmọ ṣùgbọ́n yọ máa rí ọmọ sọkọ́ aṣọ́kọ̀ sànú ẹni kọ̀ọ̀kan wá o má fi pò kí inú ọmọ wá o ọmọ wa ń gbà tí a bá ń ha àwọn tí ọlọ́rẹ̀ ìlú ayé ẹlòmí inú ọ̀nà mọ́jẹ̀ wọ́n tójú wa máa ha fẹ́lòmí gẹ́bù sọ́nà àdíth àbí musa al-ash'ari wal hadith rọ̀ fi sunan ayé fi muslim ahmad wa fi dafa allah ila kulli muslimin yahudiya nasraniya tọ́jọ́ pẹ̀lú kẹma gbogbo musulmi kọ̀ọ̀kan náà ma fún yahudi kọ̀ọ̀kan nígbà bá ha wọn yọ̀ta o lè jẹ́nà sọ́rọ̀ lọ́kẹ̀lómi kìrìsẹ́nì lọ́kẹ̀lómi ọlọ́run máa sọ fún pé áádá fi káfùkà mi nàná ààyè tá a pèsè ilé ẹ̀fọ́ mọ̀nà bí adama kọ̀ọ̀kan ìlọ́láyè nùnà gbogbo ilẹ̀ láyè jẹ́nà ààyè ilé ìlàlẹ́ jẹ́nà ìwọ́ ó fi kó tiẹ̀ ààyè rẹ̀ nùnà òní ọ̀rọ̀ bọ́ọ̀lù ẹlòmíì jọ́nà lọ́n yọ́ máa wo mùsùlùmí tí wọ́n fọ́ máa rẹ̀ fún pípé lọ́mọ bọ́ báyìí rẹ̀ nínú náà wọ́n wà fún ọba títí wọ́n ìpín àtán sí ogbó tí bẹ́lọ́fíìsì ló ti fẹ́ ẹ̀kú tán di ọmọ akó ibi tí ó bàdé náà orí pé yóò ràn kánú opó sí náà ni iyú ọba nílẹ̀ sí ilẹ̀ sọ́hún ala kulli àwọn pọ̀ kí làwọn méjèèjì wá ń sọ fọ́lọ̀wà subhanahu wa ta'ala nígbàtí à ń kọ́lé lọ rabbana taqabbal minna ọlọ́wọ́ bá wáwọ́ taqabbal minna kìí ṣe iṣẹ́ gan ló ń ṣẹ́ ní ìdí bí ò sí kí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ èèyàn lè ṣe tí wọ́n bá ti gbà ọjà òfònà ìwọ náà ló ní akọ taqabbal minna mọ́wàá bọ́ọ̀fẹ̀ mọ́ anta samiul alim torí bá a ṣe ń wí ọba tí ń gbọ́n tá à ń sọ ní ọ alalim kò sí nǹkan tó ọmọ àwọn àfáà ní gbígbọ́ ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala nígbà a máa ṣàfihàn rẹ̀ litayid láti fi sọ wípé síwọ́tọ́ sọ pé mò ń gbọ́ yìí mo sì ń kún ọ lọ́wọ́ kílẹ̀ rí wa torí àwọn èèyàn káyà jáde wọ́n ní ọlọ́run bá ń gbọ́ láì létí àwọn ilẹ̀ ṣètò ìrọ̀jì àwọn kan ní kèétì ẹ̀ gbọ́ ní tí máa bá gbọ́ràn ọ̀dà lọ́tọ̀ òǹkà wà lọ́bọ̀rọ̀ gidi fìlọ́sọ́fì tó ọlọ́run lọ sí ibi tẹ́ nǹkan bẹ̀rù gbà yóò tẹ̀lé kò tí kò sí tí ń jọ́lọ́run ó sì gbà pé kò sí tí ń pè ní empty bottle ó sì gbà yóò gbọ́ pé bọ́tù kan wà ní tí kò sí ti jẹ́rẹ̀ bómi ò sí mbẹ̀ tí ò sí omi dùnú ẹ̀ tí ọ̀rọ̀ agbósí afẹ́ bẹnu rẹ̀ sọ́ọ̀rọ̀ afẹ́fẹ́ tàyídù ọlọ́run fi bẹ̀rẹ̀ suratul mujadala kọ́ sọ pé mo gbọ́n tó ń sọ mo wá ń kún ọ lọ́wọ́ lórí rẹ̀ ìyàwó àtọkọ para ẹjọ́ bára wọn bọ̀ lọ́kọ́ bá ní tí n bá tún súnmọ́ ìyá mi mugun tí lẹ́rọ́mọ́sì ti sọ bẹ́ẹ̀ ìyàwó ń di àràbò gbèrò wọ́n tí ìsọ́ kakalẹ̀ fánàbí lórí rẹ̀ ṣùgbọ́n sì sí wọn ni akala shababi gbogbo ń jẹ́ ń pè ní obìnrin tí fi máa wu ọkùnrin olódùmú lára mi ìtumọ̀ ẹni yẹ wọ́n ni sárùtù láwù bá tún ní gbogbo tó lọ lè pé bínú ọmọ bí fọ́kùnrin méjì ó náà mú bí fún falamma kẹbìrọ̀ sí ní nígbà wá rí pé mo ti dàgbà zọ́ọ̀hárọ̀ mi ní ilẹ̀ yìí mi ṣẹ̀ṣẹ̀ wá jọ yẹ̀yà rẹ̀ èmi ọ̀kọ́ ìsìnkú òlé rẹ̀ kí ń dájú ànábì necessary nídàjọ́ àkàlọ́dọ̀ ju pé mi ò rí pé ọjẹ́ ìyàwó rẹ̀ lọ́mọ́ o lè fẹ́ mọ́ o ṣùgbọ́n ìtí ìmọ̀tọ́nà ọ̀sọ̀ lórí rẹ̀ lọ́bá kọ́ rẹ̀ kalẹ̀ ní ọba lọ ọ yí ọ̀rọ̀ rẹ̀ padà wípé Allahumma ilayka ashku annabi ìwọ ní ọ̀rẹ́ sí alóje wálé rẹ̀ kèése wọ gangan lọ́ọ̀bà gbọ́ àdúrà yìí ewu bá nàbí ṣe rí àwọn ṣùgbọ́n tó bá gbà tán ebi wọ̀ lọ́ọ̀sọ̀ fún mi lóje wá mi ìní lọ lọ́ba kọ́ra ìkalẹ̀ allahumma ilayka ashku ní tí ń pariwo nù ọlọ́wọ́n bá mi o gbogbo alára bí wà ní o ọmọ pé wọ́n gangan mú kí gbàjarè wà bá kọ̀pọ̀ sígbà ńlá yàrá ń sọ̀kalẹ̀ wípé a'udhu billahi minash shaitanir ṣe ń rẹ̀ mo sì ń gbìjà ọlọ́run ti gbọ́ kọ́wúlà lẹ́tí tùjálùkà fi zawjiha obìnrin tí ń bọ́ ṣe múná kọ́ṣà ìfọ̀rọ̀jómitoro ọ̀rọ̀ ìwà ń sọ pé báyìí òun pọ̀ mọ́ takú ìsìnkú àti sọ́nà ọlọ́ba sọ̀tàrà wà tẹ́ṣítẹ́kì ila Allah òótọ́ ní sọ látòkè sẹ́mà ọlọ́run wá stamp ọ̀rọ̀ rẹ̀ wípé ọkàn wàlẹ́ ẹ̀ ń bó ṣe sọ́tòótọ́ lẹ́nu wàláì mi ọlọ́run ọba ní bó àbá látẹ́sẹ̀kì ìlà rọ̀súlì pọ̀tẹ́sẹ̀kì ìlà Allah ó sì ń sọ ẹ̀dùn ọkàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba wallahu yasma'u tahawurakuma bí wọ́n ṣe ń dá lóhùn padà tó ń takú gbogbo ọlọ́run ọba gbọ́ ìyàwó Aisha ni a ah, subhana man wasi'a sam'uhu kulla shay mímọ́ fọ́lọ́run ọba tó ẹgbẹ́ kò sí nǹkan tó gbọ́ ti ah, wa ina khawla rasulullah sallam khawla í ń sọ àwọn ọ̀rọ̀ bíi tèmi gan ọ̀gbọ̀n dáadáa ní olé inú ìyàrá tèmi wá tó wà tàbí jọ ń sọ ẹ wá wo sẹ́mọ̀ tí ẹ ti fún lẹ́sì jẹ̀mọ́ra kó ń kálukú ní flashback nínú àwọn wàhálà tá a ti kò sí rí tí ó wà sí nǹkankan lẹ́mìí èèyàn tí èèyàn wá ń sọ fọ́lọ́wọ́n ọba nínú ilé tẹ́nìkan kan ọ̀bọ̀ tọ́lọ́ sì ti ṣe nǹkan. ayé ọ̀kan náà ọ̀rẹ́ mi ó bí méjìlá kọ̀kọ́ méjèèjì kú wọ́n nítorí pé kò sọ̀rọ̀ méjì ó tún bẹ́lẹ̀ kejì méjèèjì tó kú wọ́n ní òṣòro méjì ní ẹgbẹ́ ẹlẹ́kẹta ilé àbábẹ̀rẹ̀ ẹkùn ìsẹ̀mẹ̀ pé mọ̀ ń bára lúgí tàbí ká lúgí o ilé àbábẹ̀rẹ̀ ẹkùn dòdó àwọn ẹ̀rẹ̀ náà yọjú lọ́tún ló sí afásá takúkalẹ̀ ohun òṣòro méjì wọ́n wà lórí sísí lọ́bá tó rí àmọ́ wọ́n ń sàdúrà kẹ́lẹ́kẹ́lẹ́ lóru kọmọ wípé in tó ń sọ ní ọkùn ohun ti ló òkè yọ́rọ̀wọ̀n bá ó sì mọ̀ pé ìpàǹkà pọ̀mọ́ wò ní ìsinmi kàkà torí máa sọ fẹ́lẹ̀ àkọ́kọ́ mọ́ wò bọ́lá fún òsì àwà tí yóò ní sí ṣúra kò ní fara ti kankan ní ọ̀sán àṣọ fọ́nà jọ́nà bó ṣe jálù àdúrà wọn pé àṣẹ ní kankan àṣẹ ìtẹ́bí láti ẹjọ́ yìí ni a máa wò kú dísìn yóò ẹ̀sìn lé ní bàbá kan bẹ́ bàrẹ̀ iná tàwáì ti gbogbo bá dé lọ́dún náà ọká pàrọ̀ lé bàbá kọ kápù kankan bàbá tó ti lé ní sẹ́wọ́ntì iṣẹ́ ìkíní ìṣe mọ́ ìṣe bá fún jẹ náà ní jẹ ibi tó wá lọ rèé lẹ páànù mọ béèyàn bá tó yọjú bẹ ọ̀ràn míì wàlá kọ́kọ́ kò sí yọjú sí wàlá wà lélẹ́yìn fíṣẹ̀bílá ìgbogbo ẹ̀bára e kankan àti gìtútù àbí gbígbẹ́ wọ́n sàṣà gbogbo ẹ̀dọ́ mọ́tọ̀ tán lékan lótúndòdò tó tẹ̀lé ọdún ló tó gbélé wàláì gbé tútọ́ lẹ́lẹ̀ mọ́ bí ìyàmbá tó yọjú bẹ̀ kọ̀rànkọ̀ràn ni wọ́n rí kẹ̀ wọ́n rí kẹ̀ gbẹ́gbẹ́ ọlọ́run tó sí padà lọ́bàá lọ́dọ̀ kẹta lòdù bá bẹ̀rẹ̀ bàbá wa mú tẹ̀sùn bá ní àwọn akamẹ́wọ́ wọ́n wá gbé stúùlù wọ́n fi tìsẹ̀ àtòmẹ́rẹ́ bí ẹ̀sẹ̀ wá fẹsẹ̀ síbẹ̀ wọ́n wá fàtọ̀sí bá lọ bàbá wá fẹsẹ̀ tí kílòkọ̀dà wọ́n wá rọ̀ dodo pé ọlọ́run ká pé èyí tó tó kù tí ó gbèrè gbé mọ́ ìbànújẹ́ ìpọ́ wàláhì lẹ̀rí láìláìlá wà èso kan ọ̀yọ́nu lè dìsí tí èyàn bá wá lóhun ọ̀pàpọ̀lọ́wọ̀n bá ń gbọ́n tàǹsọ́ so di ọ̀rọ̀ sí ẹ pé ká tó mọ́sẹ̀ ìjẹpa ńlẹ́kún sọ ọmọ pé kéèsì pé nìkan ló ṣépè fún mi òfúra ní mo tọrọ ẹ o àbí mo mo ń ṣe èméjì pé gbọ́n tá à ń sọ àwọn àfáà súnmọ́ ìwọ́n lọ́ọ́ máa ń gbọ́ a ní o ṣe rádaràda ọ̀sẹ̀ iṣẹ́ kó tó kólẹ̀ òní ni ọjọ́ àkọ́kọ́ ní ọ̀sẹ̀ yóò mú ahad táwọn kan fi ń sinmi ní tí a fi ń ta wọ́n ti dọ̀la máa kí ọgbẹ́ ẹ̀kú sí àná ó rí kò ní dáhùn torí tó náà fẹ́ múra ní wípé kó kí ọgbẹ́ ẹ̀kú sí mi àná o yóòmùlẹ̀ àhàdì ọjọ́ bẹ̀rẹ̀ ọjọ́ ọjọ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ asọ̀tálá ń gbọ́ àbí ọmọ gbọ́ ìmọ̀ àbí ọmọ kò sí tí ọmọ subhanahu wa ta'ala alágbára ni tó lẹ wá ń sìn tóòtọ́ kẹ́pọ̀ ni mò ń sìn tóòtọ́ mọ́ gbà wípé kí ni tí mò ń fẹ́ naam sámọ̀ ọlọ́mọba nígbàmí a máa jẹ́ lè tàyíìdì ìgbà míì sí bẹ tí ó máa jẹ́ ìtàdídì pé ha tẹ́ẹ̀bà jáwẹ́ jíà ọlọ́run bá ní sọ́rọ̀ sọ́rọ̀ tún alìmọ̀rán a'udhu billahi minash shaitanir rajim laqad sami'a Allahu qawla alladhina qalu inna àwọn tí ń pọ̀lọ́wọ̀n ọba tí ń láwọn ni ọlọ́rọ̀ gbogbo tí ó ti gbọ́ o sanẹ́kùtù ma kọlù gbogbo tí ó lọ́lọ́ pátá àti kọlẹ̀ wọ́n dáràn wọ́n kọ́sàwìlẹ̀ àmìyà emílẹ̀ bá sọ pé ìwọ̀gbọ́n tẹ́wì emílẹ̀ gbọ́nà ló sì rásà sọ wípé Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ ọlọ́rọ̀ ni yádùn mọ́ ìmẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ méjèèjì ó kẹ́kẹ́ ni sàháà sàháù lẹ́yìnlá wà ní àárọ̀ ọwọ́ ìkọ́kẹ́rẹ̀ bí wípé àtọ̀sán àtòru mọ̀fúlà fi ìrìnyẹn oníná jama'a Allah subhanahu wa ta'ala annabi lọ níbi yẹ̀ sí máa nígbàtàbí náà yìí débi kan ìntọ́lọ̀ fi parẹ́ fún ní pé máa sọ pé la uhsi thana'an alayki ilé máa kàákàákà kí wọ́n á fi á sọ pé mo ti rí ọyìn bal anta kama athnaita ala nafsik bọ́ ọba sí lórí lórí ẹ ma wá rẹ̀ ẹ mà ẹ mà ẹ mà nínú òṣèṣì rẹ̀ lókùrú ìgbà tí ọpọlọ èèyàn bá ti tòrò pẹ̀lú pọ́nbọ́lọ́ ọ̀pọ̀ fẹsẹ̀ kọ́mà wọ́n ti rí Longfish fish l-u-n-g ó wà láwọn lúmínà ṣùgbọ́n tí wọ́n ti áríkà ní Áfíríkà báyìí long fish ò ní àyí bóòwọ̀n tó ṣe ń sayé o ló wọ́n bá sòfò dídí 3 years bari yóò sì tó jẹ́ ayébára lẹ́yìn 3 years nìkan bá tó sọ ló jí lẹ́yìn 5 years isi mi kò sì jẹun 5 kí ni o ọdún márùn Jonathan bọ́ bẹ́ o ó sì kó mẹ́ o kọ́ mọ́ kankan <laughs> àwọn scientisti wọ́n ní ẹgbẹ́ kí ní ìlò sí láàpù ní tọ́lọ̀ ń fi sára rẹ̀ ti fi ń sọ báwọn ẹ̀já ò báyá yóò wúlò fèèyàn náà ẹgbẹ́ wà sí ti mọ̀ wípé wálé kulli ummatin ajal ìgbà tó ń kálukú ókú mẹ́ ló kú bọ́yá káwọn ọmọ ayọ́ sí Michael Robert táwọn wá kidney ní ìfún ó ti ẹ̀ máa sùn náà kọ́ ma wá sáré rẹ̀ káàkiri káfírẹ́ntì ọ̀lẹ́sì bá ṣe jọ ìkárí ní ti ọba mú kọ́sáwà lójú oorun ìbá àjọ̀dún márùn-ún látó rí àti mọ̀ ìdán Allah subhanahu wa ta'ala amẹ́jì wá ń ké gbà járe wípé ìwọ lọ́bọ́ olùgbọ́ ọbọ̀ olùmọ̀ ní ọ iṣẹ́ tà ń ṣe o ti pàrẹsẹ̀ àti ìṣẹ́ ṣùgbọ́n gbà lọ́wọ́ wọn dójọ́ bá kọ̀ sí alọ́rùn kí la fẹ́ sọ alágbára ní ọ anábì ọlọ́nu ẹnìkan wá ní ò ní àdúrà kan lọ tẹ́yìn bá ti sà bó ṣe kọ́ sà tọ́bá yẹ̀ pé ń wẹ̀ kọ̀lẹ́tọ̀ àti sàrọ̀ àlámáláyé bóò ló ṣe á jẹ́ pé àlùwàlá nìkan ni ó gbé tí ó gbé wẹ̀ nígbò tí gbé àlùwàlá nìkan sẹ́ pé ní ìkọ́ wẹ̀ náà mà àwa ń bọ̀ kàbá ìgbẹ́jẹ́ nẹ́bí Ibrahim wa kọ̀tẹ́bọ̀ lórí ó ní méjì sílẹ̀kùn méjì ni mẹ́mẹ́ lónìí bàbá ìṣẹ̀lẹ̀kìyàn wà bàbá ìgọ̀rọ̀bíyà ó nílẹ̀kùn kan níbi tóòrùn ti ń yọ ilẹ̀kùn kan wà bí tóòrùn ti ń wọ̀ tí wọ́n bá gbà bí ìwọlé wọ́n gbà bí ìbóde so ń clear nígbàtí ànábí Ibrahim sì kọ ilẹ̀ náà ni wọ́n ti sílẹ̀kùn rẹ̀ kò ní àtàbà kò ní àtàbà àtàbà ni pèpele ti máa wà lẹ́nu ọ̀nà téèyàn máa kọ́kọ́ pọ̀ kí o tó wọlé kàbọ̀ òní ẹ bá sì débẹ̀ ní ìsìn ilẹ̀kùn bẹ̀ ọ̀dá yéèyàn ọdọ́rùn yàn báyìí. wọ́n gbà kábà bẹ́ẹ̀ ní tèmi. àkàbà ní èkó ládàá. ó di nǹkan mélòó tá a rí báyìí. èyí tí yẹn sì kọ́ yìí ó ní ó fi dé sísìn gbogbo ẹ̀ nígbàtà níbi Ibrahim kọtán ibi ọ wà ní ìsìn rí ara rẹ̀ ń bí náà ṣùgbọ́n ibi tó déré kí ló fà jẹ́ àmì hadithi umil mu'minin aishata radiyallahu anha wardoha as-siddiqa bintu siddiq ìyàwó ìṣàlọ́ bí wọ́n sàlẹ̀ ìjọ kan wípé ṣé kí ló ní tí ká bá rí báyìí kọ̀rọ̀rùn fún èèyàn láti kàn wọnú ẹ̀ at any time annabi ah, ní sọ́rọ̀sọ́lọ́m laula anna qawmaki hadithu ahadin bi shirk nínú ìwà mi bi jahiliya tí è bá ṣe wípé àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wọnú ẹ̀sìn ọlọ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dájú ètí ìyé wọn láàdámtùlì káàbà ìbá ti wó káàbà ìpadà kí làbí sọ ọlọ́run fi hàn nábì wípé bó ṣe rí wọ́n gbé fọ́tò rẹ̀ wá fún nábì àbíyàn ah, tí ì bá ṣe ìṣẹ̀ṣẹ̀ wo ẹ̀sìn àwọn èèyàn oríṣi nǹkan mẹ́rin lè máa ṣẹlẹ̀ wọ́n lè má gbọ́yé ìbàwó kàbáyé wàjàdúrà bàbáyé ní ṣẹ̀rìkíyàn bàbá ṣẹ̀rìkíyàn wà ó ṣe wà nígbà tí ànábì Ibrahim kọ́ tán wàlásán tó bá bá bí àrùt ìbàjẹ́ kí ilẹ̀kùn rẹ̀ wà nílẹ̀ yẹwé ṣàwá ní wọ́n mọ ṣáànù bá àbí ha kí ló fa ti ilẹ̀kùn rẹ̀ tó ga rororo báwọn ànábì ni a ah, ìsí ọwọ́ àwọn èèyàn inú kùrẹ́ ìṣòro délé yóò wo torí kíni lè annahum yudkhuluna fiha man sha'u wa yamna'una man sha'u tọ́rẹ́ tó bá wúwà wọ́n fi ń jẹ gàbá ní ọya fásitì ọmọ ẹ̀bọ́sí alhamdulillah òun sí tí a ní o ẹgbẹ́ ládà fún kọ́gbùn bẹ̀ ọwọ́n àìsí ládà wọ́n yẹ gẹ́rẹ́ wọ́n máa wo táìmù fún o tó 5 minutes yóò 5 minutes kí ni yẹn náà wọ́n fi wáyé fúnra wọn ẹni ọba fẹ́ ọwọ́ bẹ̀ ni ọwọ́ ẹ tí ọba fẹ́ kọ́ wọ̀ kò ní wọ̀ tó ti bẹ́ẹ̀ náà wọ́n sì wà bíyàn nù rẹ̀ ó ní Hakim ibn Hizam radiyallahu ta'ala anhu alhamdulillah riwaya kan wọ́n bẹ wípé Ali ibn Abi Talib jawfu Kaaba ni wọ́n bí sí inú Kaaba gangan an ṣí àníyàn hùn o hùn bí a lè nà bó nà kàbà radiyallahu ta'ala nàbọ̀ sí tíyàn bá wá wọnú kàbà o ń tọ̀ ti dàsẹ́ kò sì lè wọ́n náà gẹ́gẹ́ bẹ́nìkan fi fi gómìnà kan lọ́kàn balẹ̀ wípé ìṣẹ́sẹ̀rẹ̀ ti wọnú kàbà ẹ sọ fẹ́ tó sọ kó sọ fún gómìnà wípé wọ́n máa ṣe tọ́lọ́ ni o kí wọ́n tán sórí la ilaha illallah muhammad sallallahu alaihi wasallam iná ìfìlẹ̀ wal janna o torí pé sí bẹ́ẹ̀ tí ìwọ̀n gbèsè ayé wọn àbúlà àbí ìwọ̀ nígbà tẹ́nì kò lè ka yẹ gómìnà ní ẹ̀yìn eléyìí fẹ́ gbó lápò yín ni o yọ́rẹ̀ ń àwọn èèyàn rẹ̀ tí a ń bí sẹ́gbẹ̀ rẹ̀ tó ẹgbẹ́ jọ ojúmọ́ àwọn tí a ń bí ìgbàtí èèyàn bọ́nu létí bóòdè tí bọ́nu tí bóòdè ó ní o àwọn bọ̀ kí ló wá mú ànábì tí ò fi wo ṣùgbọ́n àdífì ó détí gbọ́n Abdullahi bin Zubair nígbà tó di wípé darasa fil bayt ilé ti gbó Abdullahi wà ló fẹ́ kọ padà ọ̀rọ̀ Mẹ́kà ní àlè sọpọ́ọ̀tì rẹ̀ ó sì lólórí wọ́n gbà náà lówálé Mẹ́kà láyé Abdul Malik ibn Marwan tí hajjáàjù ń jẹ́ aṣojú rẹ̀ káàkiri payapayan kọ́rọ̀dẹ̀ kó jẹ́ abẹ́rẹ̀ rẹ̀ kó jẹ́ aparí rẹ̀ àti bàbá rẹ̀ Yusuf kọ́rí òní kúránì làwọn èèyàn mọ́mọ́ mọ́ tí a máa kọ́ àwọn ẹni tọ́ ìfù wọ́n tó so mọ́ ìjọba wọ́n tó wá dìntíà dìkẹ́wọ̀n anábì ní mọ́mbàdà jàfà ẹni ọba pẹ́ lóko ìwà rẹ̀ olè jọ dára lé ẹ̀rí wípé tí èèyàn bá ń wakọ̀ lọ tí èèyàn bá hàn nù ẹ máa ró oko láàrin àwọn tí fẹlẹ́sẹ̀ títí bí ó ṣe ṣe sí ìgbé hàn nù ẹ mọ̀ pé hàn ah, kí ní ìsàlùjù lára ẹni ma ń bàdá béèyàn bèè pẹ́lókò pẹ́rẹ́ ìṣe sí àjọtara alé kìí pé ẹ ń bá pẹ́lókò yọ ọgọ́là nàbí sultan gbogbo ẹni tẹ́ bá máa rí lẹ́nu ọ̀nà àwọn tí a máa darí ìlú òfútútìnà wàhálà ní ẹgbẹ̀yìn ayé tí ọba gbogbo èèyàn dí kàmpù ní tí ma ń fà náà náà ni ó sì pàkàyìn kí náà pàkàyìn ọjẹ́ ńlẹ̀ orò jẹ́ ńlẹ̀ eégún ọjẹ́ sàmbí oríjẹ sàmbí yọ pọ̀rọ̀ bí yọ lọ gbé fún bí inú ọba mọ̀ náà kí náà wọ́n fi sí káyìn nígbà báyá ni wọ́n sọ pé sẹ́sẹ̀lẹ́nsì àṣìlágbájá ní ń tú àṣírí ẹgbẹ́ wa ala kulli hal àmbọ̀ kàbáyì abdullahi lóhun fẹ́ tọkọ nígbà pẹ́tàwé ọ̀dá lóhun ọwá ní kòkòrò wọ́n lọ sí mìnà wọ́n lọ gorí òkè bẹ́ nígbà bá gorí òkè tó bá pẹ́pẹ́pẹ́pẹ́ tó ń wọ̀bá ní kíyà kankan ó sèun ajẹ́bọ́lọ̀ yọ nínú wọ́n sá lọ bẹ̀ títí ń rí nǹkan ọlọ́run kùtìrá ní àwọn ní abá túkà bá palẹ̀ nígbà wá ti wọlé mi kan gẹ́lẹ́ mẹ́rin fi ṣe ìròyìn ọkọ̀ bá nígbà wàhálà dé Hajjaj ibn Yusuf wọn kògùn wa Mẹ́kà ọ jẹ́ ìṣẹ̀lẹ̀ tí báyàn ló jẹ́ ọdún yẹn hajji ọdún náà àwọn tí wọ́n gba Mínà lọ sọ́nà Arafa wọn ò lè wánu Mẹ́kà àwọn ará Mẹ́kà wọn ò lè bọ́dọ̀ lọ Arafa ogun tó le tírú ìṣẹ̀lẹ̀ rí wọ́n sápadà pa Abdullahi ibn Zubair yẹn sì wá pa Hajjaju wá ní kí wọ́n da kàbáwò padà òun wá kọ padà sí bó ṣe rí tẹ́lẹ̀ wọn fún lẹ́kọ̀ọ́ kan wọ́n ṣọ́ọ̀tì rẹ̀ padà ọwọ́ àdíjọ́ kan ẹnìkan wá ń sọ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọba tó jẹ́ Abdulmalik Ibn Marwan wípé ìjẹjẹmọ́ ah, ìgbéka bá ti hàn tó kọ́ padà yìí bẹ́ẹ̀bẹ́lẹ̀ bí Zubairi síse kọ̀ọ̀n ìgbàlà náà sì sọ́nà àdífẹ́ àwá iṣẹ́ o àbálìkì ní sẹ́sù àbìlẹ́gàgà bí Zubairi ọlọ́sọ̀bẹ́ ọlọ́sọ̀bẹ́ ó sì gbọ́ lẹ́nu yàwá iṣẹ́ ọlọ́sọ̀bẹ́ ó ní ah, tí ń bá sì wà mà ní o ń bá sì ọjọ́ wa ń gorí ọjọ́ ọdọ̀ ayé àrọ̀ṣíd ayé àwọn Imam Malik náà ti tẹ̀lé Rashid bá pé Imam Malik ó ní mọ̀ fẹ́ wó káàbà ìbẹ́ yàfà rẹ̀ lẹ́kà sí alétí àṣẹbára bí ṣe fi bẹ̀ àṣí ànábì náà yẹ kó change ẹ̀ tánàbí ò change ẹ̀ wọ́n kú ti fi hàn sí máa sì fi nǹkan ànábí ò ti dẹ̀sìn abọ́nà mi àdíjì padà ó ah Imam Malik wà lórí kodò wọ́n ní ayú al-Malik rashid eré ọba Rashid dákun fílẹ̀ bó ṣe wà alayakuna hadal bayt mala'abatan lil muluki má jẹ́lé ìhó di tí gbogbo àwọn ọba ọmọ sọ̀dí tọ́yì tàbí ẹ̀dàwó ilé òde yóò lòun fẹ́ kọ́ padà pẹ̀lú nǹkan mi torí pé gbàtí àjájú tó kọ́ láyéláyé kùbà níyù oní ọmọ ń dààbò kàbà ká sọ pé bóyá bíi aṣọ tẹ́rù kàbásí wọ̀ nígbà yẹn tó dàbí ìbò nígbà tí àjálù tó kọ́ padà ó ní ẹlọ gbé àlàrí wa séyìn òní bẹ̀rù ọlọ́run àlàárì ni àwọn àdàbàrà kàbá jẹ̀mọ́ ẹjẹ́ àkè ìsára wípé tọ́lọ́mbà ti ní nǹkan àwọn rèé tí èèyàn bá ń ṣe jákujáku kìí ṣe pé yọ pàmò bí títí ń ṣe lẹ́ẹ̀kan náà o jákujáku bó o ní ó sì gbé pàdé ọlọ́run tí è ṣe déédéé bí ẹ ṣe ní wà láàrin ó tù láti kí a máa ní o kápẹ́ òtọ́ náà wọ́n numli lahum liyazdadu ithman wọ́n fi ń lékún ni ní mùsíbà wájú ọlọ́ni ṣùgbọ́n ẹlọ́rẹ̀ mú sọ́wọ́ nígbà jọun àáfàá súnà yí àwọn èèyàn láyé àáfàá apalára àti ọmọ bí àáfàá súnà gbà náà wọ́n pàdé wọ́n pa gbogbo ọ̀tọ́ pa pátá àsìrí wọ́n tó àbí òtù náà òtù náà bàbá aláàrẹsẹ̀ àwọn táwọn èèyàn mọ́ láàfàá súnà ayé wọn náà bàbá wọn láwà ní lágbẹni bàbá lámọ́nigun àwọn táwọn èèyàn lórodò lásìkò tí a nù àwọn àfáà súnà àsìkò wọn nù bí n tí a ń sì rí wọ́n tẹ̀lé n tí sẹ́ntọ́sẹ̀ ìmáàmù malik wọn sọ fún malik rashid wípé fílẹ̀ o kàbálẹ̀ bó sì wà torí kíni kọ́mọ̀bà di gbébélé ìbá ti fẹ́ kọ báyìí yọ kọ báyìí ilé ìlẹ̀ dàgbé pé ọyá mo fẹ́ fi slífà kọ nígbà yóò lọ tán ìkànnì ah máa bu tàìsí màá lò sí nítorí ẹ̀rọ yẹn kò tí ìṣẹ́ tó fi góòdì kọ rí ẹ̀dá kò tí sọ̀rọ̀ díà bá fẹ́ fi góòdì kọ lónìí owó ẹ̀wà bí ó ma wá fi góòdì kọ tí ò ní dá wà lálẹ́ Nàìjíríà yìí. ọ̀la ah, ààyè ọ̀yọ̀lẹ̀ kọ́ Naam. sọ́wọ́ abámu láàyè tọ́lọ́ ń pè láàyè ìkẹ́ àyè fọkàbalẹ̀ wọ́n wá gbẹ̀bọ̀n lọ báyìí ọ̀tọ̀ náà tààrọ̀ hajj ro ro ro ro hajj tọ́wáf bas tọ́wáf tọ́wáf ni ẹ sọ ọmọ kékeré bẹ́ẹ̀ lẹ́gbà kí o kùmà bó ṣe mú kùmà wọ́bí yóò ṣe góòlù àpònú ní tí ó torí ẹ̀ fílẹ̀ sí yọ́dà bẹ́ẹ̀ mọ̀ ètí ìṣe tọ̀wọ́ àfútó náà mú kankan lọ́gbẹ́ ah! tí wọ́n fẹ́ tẹ̀mọ́lẹ̀ ah! ah! mo máa ń wúra mi nù ẹ. àní tọ̀wọ́ àfù kan ṣe bàbá. tọ̀wọ́ àfù àdábàá ìtòrí ọlọ́ọ̀ nígbà ọ̀gbọ́n ẹ́ sí ìdí sọ wáyé mo so ẹ́ ìlọ̀tún ìsọ̀tún mèsì nyaam àwa ń bọ̀ ànábì ẹ̀kọ́ parisa rẹ̀ sallallahu alaihi wasallam ló fi jẹ́ wípé àwọn àfáà súnà wọ́n ní iṣẹ́ kan tí wọ́n gbọ́dọ̀ máa pariwo ẹni ojúmọ́ iṣẹ́ ni pé gbogbo tí a máa fọpọlọ ṣe láyé tí wọ́n bá ti pè ní mà ẹ̀yin lọ̀gá o. ẹ̀yin ni kí ni o ẹ̀yin lọ̀gá o ẹ̀yin lọ̀gá ẹnjíníà ẹ̀yin lọ̀gá dọ́kítọ̀ ẹ̀yin ni ọ̀gá oúnṣòwò kọ́dà ẹ̀yin lọ̀gá tí ẹ ń ṣèlú torí tí ọba dàrú lọ dàrú bọ̀ in tó ń kálukú mú lọ tí ọba ní pé ọlọ́run jẹ́ sẹ́lẹ̀ tẹ̀ àjọkọ́ sí òpùtà àjọkọ́ sí gbági náà ṣe fọ́fúlà ti bàbá. na àkíyàmà ni. ìbálẹ̀ kíyàmà ni ẹni tí ó wà délé pé ẹni tí èdélé pé ọ̀dọ̀ yín ni wá fi sí. àfáà súnà ó là rẹ o. ìsì ni gbogbo àwọn ìwà bọ́lọ́tà lónìí. sáwọn tó fọmọ rẹ fúnrẹ́ anton blake antas biliku àwọn láyé mọ́lọ́ta a sàfin kan hàn nábi anábì wa filẹ̀ àwọn àfáà ní mọ́sálà jáde ń bẹ a máa rí fábílù in tó dáájú àti mafudul àti in tó dáa tá a lọ̀gá ní méjèèjì fábílù lọ̀gá ní àbí mafudul ní tó sẹ́gẹ́ ni ó tó dáájú àsí ẹ̀kọ́ pọ̀ ń bí tí ànábì dánwò yìí ànábì ń sọ pé nǹkan yóò ba ìgbàgbọ́ àwọn èèyàn sọ́lọ́run ọba jẹ́ pé ṣe bí ní ọlọ́run yẹn ń pè ṣe bí ìlànà bí dáwọ́ yìí ọwọ́ àtúnkọ padà òfin lẹ́kùn méjì wọ́n wọ́n yìí ṣe rí ètò bá ti wù ní sọ ní tí ọba ti tẹ́lọ́rùn yóò fi ilẹ̀ ìyẹn lọ́wọ́ bí kọ́ ìdá ìlfàdìlù àti mafudulu mọ́sálásí kan wá bàbá ìmáàmù wa mẹ́ in tí a kí náà ní àké ayé sì ti mà pé máàmù wa ní wọ́n ò sì lè padà lọ káfíńtà mọ́ wọ́n sì ń gbìyànjú pé bó ni àwọn ó ṣe gbìyànjú sí ahọ́n ti kalẹ̀ wọ́n pọ́n fátí àpadà títí títí tí ọjọ́ mọ́ lọ́mọ wákan wá dé láti Saudi tiẹ̀ ní kùlíyà Kùránì Kùránì lọ́lọ́ sí ọha tán gbogbo ẹ̀lú yé jẹ́mọ́ wá ní ọ̀dà tí ó ti sí bàbá ìmáàmù lé kóhùn ọmọ kírun fún wa náà kan bá yarí nù àwọn ọ̀dọ́ wọn ah, ni láíláí gbogbo òun yọ́ wàbí gbogbo òun ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ lára ẹ̀ṣíkúsí kò sí láti bíbá ìrìn àtàrọ mímọ̀ ìmọ̀ ti dé ìmọ̀lẹ̀ dé kókò kọ́ padà bẹ́ẹ̀ mọ́mọ́ náà sì dókò kalẹ̀ oní ẹ̀fí kókò bẹ́ẹ̀ sì ni ọmọ tó lọ Saudi bàbá àti ẹ̀ gangan ìmọ̀ mọ̀ lọ kọ́ńkéwò Ah. ọgbọ́n ọmọ ti sùn ah. gẹ́rùmọ̀ kìdúbì mọ́ra wà ti gbàlẹ̀ lọ́wọ́ wa ọmọ sáà dorí kodò babẹ́lẹ̀rọ̀ ẹ̀dà àlè kòtùmọ̀tẹ́wì ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí kẹsọ́rọ̀ àgbá ó babẹ́lẹ̀rọ̀ ẹ̀dà àlè ni àti sẹ́mítì yí àwọn ọ̀dọ̀ àbíkílẹ̀ wà ọ̀rọ̀ sọ wọ́n níbẹ̀ ni lẹ́nu kaba tó dìde ṣe ẹ̀gbọ́ olóṣèlú lẹ́yìn ẹ̀mẹ́ta ọ̀dọ́ ẹ̀lẹ́dá sọ́rọ̀ ẹ̀sìn olóṣèlú ní ẹ̀tì ẹ̀gbọ́ tẹnu mi náà àwọn ẹ̀sọ́ tẹ́fẹ́ sọ́nà ó ní kò mú gbà náà ẹ̀jẹ̀ kakmes kò rán méjì káwọn àgbàlagbọ̀ kọ́kọ́ máa kìtìyàn káwọn ọ̀dọ́ náà máa olóṣèlú mo ti mà ẹ̀ látà náà ni ẹ̀ wọ́n sá bẹ̀rẹ̀ wà láì báwọn àgbàlagbà náà ti fẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ bí wọ́n sì yarí nù àtàwọn ọ̀dọ́ náà kankan sáà ṣùgbà o àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ DPO station tó súnmọ́ mọ́sálásí o pásítọ̀ ni wọ́n sáwà kó ẹjọ́ lọ sí <laughs> fẹsẹ̀ wọ́n tẹ̀lé àṣẹ wá látọ̀dọ̀ tó wọ́n kọ́ tí mọ́sálásí ń pa náà. wọ́n gbó kọ́ńsámà. làbá súnà kan bá dé ń tọ́rọ̀ bá rí bá wọn ó ti di masala taqdimul mafudul alal fadil dar'an ifasadi li fitna wa qat'an li dabri li fawda ayẹyẹ láàyè tá a ti máa gbé ọ̀dà síwájú ọ̀dà jù láti ikhbaru fitna láti fi paná fitna sínú tọ́lọ̀ kú dámọ́ ọ̀pọ̀lọ̀ wà ní wípé àìrónú kú sọ́mọ̀ èké ó lè kú o ṣùgbọ́n táwọn ọ̀gá kí náà lè kú tẹ́wà báwọn olóòkú àìmọye èèyàn ẹ̀sì sọ bẹ́ẹ̀ sí tó kírù sí okùnrin àti ẹ̀sọ́ sí láà nǹkan pẹ́ ní àtẹnìkan ń wá bàbá àwọn ti kú màmá àwọn lọ́wọ́ wà ó ní màmá wọn ń sàárẹ̀ àárẹ̀ ìpọ̀ níbi pé kò lè dìde mọ́ wọ́n ti gbogbo àwọn ẹgbẹ́ àwọn kankan pé òun sí ìgbọ̀n pípọ̀ débi pé wọ́n ni máa pé kó wọ́n dá sọ́rọ̀ pé níbo ni ẹ fẹ́ kí wọ́n gbẹ́sàdé ìyá sí ẹgbẹ́ yàrá ni ẹ ti ń sọ kò tí ẹ lé kò mìíràn tiẹ̀ wọ́n ni à ẹ̀ ń kéde àdìbò lọ kí wọ́n gbẹ́sàdé ìyá sí ẹ̀tún bí bọ́dà mi ọ̀dà ìgbọ́ kí nọ̀ fẹ́ sọ mbọ̀nùgbọ́ gbọ́sàrí àṣì sí jẹ́ mẹ́rin sọ léyìn olùn bá sọ̀rọ̀ ìpé a bàbá sálẹ̀ jẹ̀bù ẹ̀tì ẹ̀jẹ̀ wọ́n kú náà yíò ní sọ̀rọ̀ yíò olùn tẹ́lẹ̀ sọ̀rọ̀ máa lè bàbá rẹ̀ gẹ́rẹ́ tí ń bẹ̀láyé gẹ́rẹ́ tọ́bá wà láyé kò tó ẹ̀kọ́ gbómi lẹ́nu ẹgbẹ́ bàbá rẹ̀ tó ń ṣe tó sádàlé ń jọ náà wọ́n sá lọ gbé sáré láti ikú rẹ̀ ó ní àwọn alágbẹ̀rẹ̀ aṣọ tẹ́ra nǹkan ó ní àkọ́dà wọn ti gbọ́n náà ṣé ẹ̀wọ̀n kẹ́ tó lọ́mọdé àgbó fojú dání wọ́n gbàṣọ náà ni ẹ̀fí sí pèrè ẹ̀ wọ́n fi pèrè ẹ̀ wọ́n sì jẹ mọ́kànlá jọ gbogbo ọtí ẹ̀mẹ́mẹ́ ó lòun lò sí kọkànlá onígbọ̀ ya oṣù kan sẹ́yìn ìgbà wọn ni ìyá bá ń sọ̀rọ̀ mọ́ òtúrú bí oṣù kẹsí ìyá bá yẹra padà ó lóun fọlọ́n búra gbogbo àwọn tí ń bẹ́ńbẹ̀ jọ náà lọ́hùn tí ń dìyàn bàbá àwọn gbogbo wọn nìyá ń gbẹ̀yìn wọn gbogbo kálukú ni yá ma sàárè wọn pé ibi tí wọ́n sí lágbàjí sírí sàárè ìdágbà wọn sàárè kìlúkù rẹ̀ sàárè kìlúkù rẹ̀ nínú ayé náà sí kéèsè ilẹ̀ haúsá ilẹ̀ yorùbá ìnáà lẹ́ni wọ́n ti gbẹ́sàárì rẹ̀ lẹ̀. bẹ́ẹ̀ sì ni ká mú sọ́wọ́ mọ́sí alákanita gbọ́dọ̀ di ọwọ́ ìbẹ̀rù ọlọ́run kankan gbọ́dọ̀ mú ẹnìkan láyé kúrò ẹgbẹ́sàárì rẹ̀ èèwọ̀ ni. ah bàbá tẹ̀ ń wo ah àwọn eléyìí àlùjànnà náà tààràtàrà ní ẹ̀ lọ ọdún kẹta tẹ́tí gbẹ́sàárì rẹ̀ ní ọjọ́ ogun jojúmọ́ bá ìdánwò wọ́n sì fi àtọ́jú wọ́n ìsinmi ní ọmọ mẹ́kún kí a nẹ bọ́ ajẹ́ ńlọ́dà jù ni wọ́n ti gbẹ́ta nàbí ilẹ̀ sọ́rọ̀wá tó lọ sọ́lọ́mù alẹ́ ó sì á parẹ̀ kíkó tó dé ní tí ẹni òṣèké ò nílé séyẹjú asan sọ́dọ̀ alìkùnrin wípé wọ́n rúrú anakun bí ṣe ìmìnà lọ́rù wàlìjú kí lórí tọ́rọ kọ́kọ́ dákọ̀ payà sáájú ebi wọ́n ní payà ìṣẹ́gbé ebi àwọn sálàfù wọ́n sálọrí ìmúkínìwò ọ̀dìmọ́lé wọ́n wá lórí mú wọ́n bò wọ́n bì kan wọ́n wá lórí mú ewúrẹ́ wọ́n fi bí pa fún bí ọ̀sẹ̀ kan tó ti ké ní wọ́n bá gbóúnjẹ dé wọ́n wá gbóúnjẹ síwájú rẹ̀ báyìí kìnìún tí ń bẹnu kéjì wọ́n bá sí kọ́tì ìgbólójú rẹ̀ wọ́n bá ti wo kìnìún tó wọ́n gbọ́dọ̀ gbó di èrì kẹwàá ló jẹ́ ah, ah, ah lẹ́ẹ̀ tí ọjà láti darọ̀ tá a lọ̀gá. ebi ọ̀họ́ ẹ dàpọ̀ mélòó mélòó ẹ ti ń lọ ilé olóúnjẹ tọgbọ́ èèyè eh, eh, tìlù dàrú ọ sáré ju ẹ tó ṣe tó ṣe lọ. Ah! ẹ̀jẹ̀ rẹ̀ rí ọjà mọ́ sásọ tó túlé. bàbá tí kú abàlà jẹrẹ tó ju eré lọ. tí ó bá sì sí ìpayà kò sí ń téèyàn ò lè tó fi bí ṣe láyé gbélé ẹ nígbà wà lábíọ́lá ìdí tútù jọ náà náà ní òjè nísọ àwọn oní epo pupa tó táìmù kan ní ẹwà kí sọ́fẹ̀ ìbọlẹ̀ ńbẹ̀ kóńgò kan orí ẹ̀jẹ̀ ń náà ilẹ̀ wọn tí wọ́n máa tẹ̀wọ̀n tó ti tó ti dúdú pàùn ẹ̀yọ̀ wọn ha tán bókù lórí ta péré ọmọ fò níbo ni dábì ó di fáwú èmi tí mọ́ sọ rẹ̀ lásìkò náà igile mílẹ̀ sẹ́ta torí ń gbà tí sẹ́ ẹ̀mà mi gbà náà nígbàtí Abacha fẹ́ Babangida fẹ́ wá sí governor's house wọ́n wá ní kí wọ́n wú àwọn abìkẹ́ fún kí wọ́n fi kọ́ ilé fún wọ́n ti wá wókí kalẹ̀ tán ìjọba òlù mọ́ làwọ́ wà bọ́ bẹ́ẹ̀ a wà gbé awá lọ́ra àpìnrìn a wà fi là á kọ́dà wọ́n ń dúkù lẹ̀ àwọn yóò ti sẹ́wó ká tó kó kí n dé fìntá a ti kọrí ọ́nà ọwọ́ àdàbẹ̀ pé wọ́n bá ní kó pamọ́ dáná sí lásìkò ṣùgbọ́n gbà tí ìpayò kébi ni tọ́ba jẹ́ gbìyànjọ́ bá ń ta tí ẹ sì ń pè ẹ wá gba búrẹ́dì o. nígbà wo bá wò pọ́wò búrẹ́dì o. búrẹ́dì o yọ. ó gbé five minutes báyìí wọ́n kọ́ ńlẹ̀ o búrẹ́dì o pàwò pàwò pàwò ọ̀sẹ̀ tí ó bọ̀ nínú ìdán taqdim al-mafdul al-fadil àmọ́ nǹkan tó dáa nígbà míì ṣáájú ń tó dáa jù condition máa ń fà àwọn apákan àfà wa ní tẹ́ ẹ bá ti wá aṣọ bá ń fáwọn èèyàn tán ẹn tí ọba wa fẹ́ gba ẹbí ń béèrè kan wípé dandandandan wọ́n sàgbọ̀n bàbá ní tọ́lọ́run ní gbàrún wa ọlọ́run torí pé sọ́lọ́ ń gbàtọ̀ wá fún àwọn èèyàn lé àbí ọgbà àkàbà nílẹ̀kùn méjì ìlẹ́kùn kan nítorí ọ́fíìsì àdébí nílẹ̀kùn méjì kò sì kọ́ ooo báyìí máa mú ìṣẹ́ oníkọ̀ ọ̀sùn mọ́fà yàkà wọn ò sì yọ wọn lọ́rọ̀ ní gbàrún wa àwọn àyè àwọn àyè ìsìnà ìyá àtìníyàn àwọn àyùn ọ yàtọ̀ nọ́rọ̀ ẹ̀sìn olóhùn tó gbà alukoro nínú àdé ìṣàwá ṣe aláti wà mọ́rọ̀ sọ̀fọ́ kan ó ti di jam question báyìí yes or no kódà èntú tí wọ́n bá ní àgbàlagbà olùkọ́ lẹ́ni olùkọ́ tó ní ọkàlùkó sí textbook wájú o so questions máa jáde láti page ten to fifteen ẹ̀sìn gbé wájú bá nìyẹn yóò ṣe sáàmù kan mo ń sọ fún yìí ká ní máa o àbá olùkọ́ ni. àwa ní ìdí ìbéèrè kan ó ní béèrè o kàn sọ wípé ànàbí ò jìsí ọlọ́pẹ́ wọ́n fi hàn pé kàbà ní lẹ́kùn méjì àbí òní òní ẹ̀ fi wọ́n fi hàn pé wọ́n ṣọ́tì rẹ̀ nígbàtí ẹ̀ ń tún kọ́ padà wọ́n fi hàn pé òní ẹ̀ fi ẹ̀yà wa sọ wípé kò jíṣẹ́ pé yes or no ṣe rí ọlọ́mọdé ọ̀sán ìdíkẹfẹ̀rí ṣe rí tẹ́mísà máa ń jẹ́ ah. mú sọ́wọ́ ń gbàtíkọ́ ìdá ìdé wọ́n wá ní kí ni afdalu dikiri ó ní asọ́lá tí ẹ̀ bá ti ẹ̀fẹ̀yẹ̀ súnmọ́ lọ́n pé mo fẹ́ ṣe dikiru ìrun ni kí ló tẹ̀lé tìlàwọ́tún Qur'an kí ló tẹ̀lé dikiru dáńfẹ́ ló ń sọ nítorí pé tìlàwọ́tún Qur'an ti dikiru ó ti kọ́ nù rún dikiru ó ti Qur'an ọwọ́ wà nù ọkọ̀ wọn lọ sọ ní èkó ọfẹ́ bí ṣe ń tí àfẹ́lẹ̀ ní tí àfẹ́lẹ̀ gbàgbẹ́rẹ́ olùmọ̀fẹ́ ọ̀nà mọ̀sọ́lá lẹ́nu torí mo ti gbọ́ yọ́dọ̀ àwọn àfáì pé afdọ́lù díkìrì asọ́lá náà wọ́n lẹ̀wọ̀n rọ̀kọ́wọ̀ lòdò tó dé ní òjò dátán èrò tí wá pọ̀bá yìí títí ibi wọn kálukú tí ń du ọkọ̀ sí nǹkan ìgbà òun ẹ̀dàkùn jùlọ lọ ẹ̀mẹ́ distop mẹ́jọ òfin lọ́wọ́ àna kí stop torí mo ti gbọ́ lọ́dọ̀ àwọn afá wípé afdọ́lù dikiri èyí òsì bọ́ọ̀lù bó ní sàgbọ́ Qur'an ó tún wojú àwọn èèyàn tí mẹ́nu ọkọ̀ kọ̀sán àtọ́jọ́ mẹ́ kò sí ojú rẹ̀ mẹ́ sinúrù bó ṣe bẹ̀rẹ̀ tí láwọ́ báyìí sọ ibù àti wakọ̀ ọsọ pàṣù sí ni ṣẹ̀fọ́ náà pé káfẹ́ ìmọ́tí làwà ọsọ pàṣù sí ah àṣùmá rẹ̀ rẹ̀ ó tọrọ àpapọ̀ nídìí wọ́n ń sún mi lọ́nu tí n bá padà ń sọ kìí ṣẹgbẹ́ ìrún lásìkò kìí sì ṣẹgbẹ́ tìlàwátò lùkúrà lásìkò torí n tó kú mi kú tẹ́sìn sì fara mọ́ torí n gbọ́dọ̀ mọ́ tìlàwá pẹ̀lú pàṣọ yìí kò sáyìn náà fi la ṣé wàá fi ilẹ̀ bẹ́ẹ̀ gbunduku ajẹ́pẹ́ tí mò ń ṣe lásìkò ló sì lọ lájú ara àwọn àyè tí mafudulu tí máa bọ́ wájú fadilu kò clear mo ní twenty five thousand naira lọ mo fẹ́ ìrìnrìn iléyà àsìkò iléyà sì ni àsìkò ni o mo ti wá wá sí express mi mo bá ràn máa yá wọ́n sá bọ́ọ̀lẹ̀ ní ọkùnrin náà wọ́n láti Maiduguri wọn ò mọ́bí tí ń kọ́ wọ́n bọ̀ wọ́n kàn sáájà wọn lẹ̀bí náà ní pé wàhálà kan lọ́sà ṣẹlẹ̀ ní sáájà náà ló kálukú wò kásùkásù á nílé yá kọ̀lá wọ́n gbọ́dọ̀ mọ̀ sànú àmọ́ múlẹ̀ àti mọ̀ mẹ̀dùkúrì ti já wọn lẹ́wọ̀ ah, mẹ̀dùkúrì bó múlẹ̀ àlọ́ nìsí wọ́n lẹ́wọ̀ tí ẹ̀ mọ̀bí táwọn lọ ṣùgbọ́n táwọn bá ti ẹ̀lẹ́ dẹ́kù àwọn èèyàn wọn bẹ̀lẹ́kù àwọn èèyàn 50 wọ́n sì ń gbé kò 25 àfáà ní ẹ̀ eh, 25,000 naira <laughs> owó ẹran tó bá jẹ́ wọn nìkan lọ́ọ̀ jẹ̀rẹ̀ ńkó lẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ó ní ara ilé nú ó ti bọ́ mọ́sálà mi ó ti so máa ma ó ti di méjì náà ju plẹ̀ gbóná lọ́wọ́ pé dáàdì wọ́n fẹ́ rẹ̀ lọ́dún kọ̀ọ̀la tí wọ́n rà á lẹ̀. tẹ́lẹ̀ náà ẹran náà ló sọ pé kò ní jẹ́ wọ́n wọ́ wọ́n láwọn ọ̀wọ́ ti gbà túnú àníkẹ́ sáré ẹ̀ràn wá báyìí kó sì níwò àdúrà lòkú tó ṣe fáwọn èèyàn yìí máa ń yọ̀ gbọ́dọ̀ gbé ọ. ọlọ́run jẹ́ délé pé ọ ọba tó sọ yín débi láyé rẹ̀ lórí. kí alákùnú èkó mọ́ èkó sọ́mọ́ o. ọlọ́run sọ yìí o. ọlọ́run fẹ́ẹ́ bí mo ṣe rọ́ọ̀rọ̀ yìí èkó ṣe kí ni o gbogbo rẹ tó ṣe pẹ́rẹ́ láyé tọ́wọ́ àbọ̀ ẹ̀yìn fún ẹ̀sìn lórí oṣù tó máa sọ kó kò sí lára ń bẹ́ o. ìbéèrè wa dé wípé mẹ́jẹ̀ ń sọ díẹ̀ sọ fàṣàfẹsẹ̀ múlẹ̀ nígbà bákìrì kó gbodú kẹwà arìnrìn kí ló fílẹ̀ bá ara lé ẹ̀ ó ní mi fọ́rọ́ ń sílẹ̀ fún àtànọ́bì kí ló sọ pé òun fílẹ̀ fún àtànọ́bì mo rẹ̀ dè ń jọ ẹ ìyẹn láti gbẹdùkọ ẹ méjì yẹn ìyẹn yẹn gbọ́ngàn ó sì pé méjì tó tọ́ ó lóun kó ilẹ̀ ìwà fọ́lọ́ àtàtàbí kí láàrín àwọn èèyàn rẹ̀ ó ní irun tí mo kó àìní náà ni mo fi ilẹ̀ fún ànẹ́bì ní kí ni wà bákìrì filẹ̀ ó ní ọlọ́ àtànẹ́bì nǹkan kù sí ilé wa àwọn àfáà ní ẹgbẹ́ o sára gbígbà lọ́wọ́ àbí ọgbà pọ́nlá gbígbà tí umaru náà kọ́ aláàbí gba ní ìdájí ẹ̀ ṣe ẹ̀ wá rẹ̀ nìun torí wípé ọ̀rọ̀ yóò nídìí ká clear rẹ̀ torí àti ẹ̀ ń lọ jáde àkọ́kọ́ ìjáde tẹ́ ń lọ yìí ibẹ̀ ẹ̀ ṣe ń lọ gẹ́lẹ́ bí dí àrán ni wallahi kò sínú ẹ̀sìn lọ aksamtu billadhi rafa'a as-samawati bi-ghayri amad ọlọ́run tó gbé sánmà tí ò sókùn bẹ́ẹ̀ mú ibùra wàláhì bídíà ni te ẹ bá sì lẹ́rì tẹ́ ẹ sọ pé kìí ṣe bídíà ẹ̀kọ́ wa wàláhì lẹ̀dí láìláì lọ́wà ìjọ́ lèmi náà máa tẹ̀yìn lọ a jẹ́ pé àti tí ìkèwù dé ibi tó yẹ káàkiri nù wọ́n wá bọ́ bẹ̀yẹ wọ́n wá bọ́ bẹ̀yẹ sọ̀rọ̀ lẹ́yìn lẹ́yìn wípé ẹ ah, pẹ̀lẹ́ àwọn akéwòdà alẹ́ rẹ rẹ kó o lo kí sì lọ fà àwọn máa ojú ẹlẹ́ àwọn máa ojú ọmọ àárí bẹ̀rẹ̀ rẹ àrí má ní bẹ nígbà tí pẹ̀rọ àgbàlagbà wọn ní omi tó bá dákú tí ó sàn káàkiri abèrí lójú torí kíni ẹni ó jẹ̀kọ́ tẹ ìwé ẹ̀kọ́ ó dànù omi ó ń pápásì ọmọ ó jù ní omi ẹni ọ̀fẹ́ dájí bẹ́nu bóònù ó dànù omi omi adárakú nìyẹn ilà àfáà tó bá nímọ̀ tí wọn ò ṣe sẹ́gbìn ẹ̀jú bí ẹ ṣe rínu. ọlọ́run ní fèrè ìfàfà lásìkò àlá ayà ní kábàámù ẹ̀fúyẹ́ wúwo ìjáde. ìrẹ o àìjà ìrẹ ni a ń bu àìpé àìfi nǹkan lẹ́fẹ̀lẹ́ à ara fọ́lọ́ ńlẹ̀ fún ọ ò tẹ̀lé à àfi nǹkan lẹ́fẹ̀lẹ́ à fún ọ sábẹ́ ò tẹ̀lé à ẹ̀ bá kiri rè kí wọ́n gbé ọ̀nà tí àwọn ìbẹ̀m̀bẹ̀ wọ́n rí wọ́n sì ń dọ̀ọ́ bò mọ́lẹ̀ ọkọ̀ ọgbọ́dún kẹrẹ àfà nẹ́bí sọ́àsọ́lá anẹ́bí bílẹ̀rẹ̀ ìdá Abubakar kí ló fílẹ̀ bàrà lé ó ní wọ́n fọ́nà àtànẹ́bí lẹ́fọ́ sọ́rọ̀ wá tó àbí òtó wọn bàtẹ́bí kò ní àyè ẹ má kó omi tẹ́ wa sẹ́rí bí tẹ́ wa yìí gbogbo tẹ́ sọ wọn ni ni àwa kà láì fà ń darẹ̀ yìí sí ẹ̀rẹ́ bàkìrì tẹ́ ń wí wọn kó tó kú òǹlé ó fi gbogbo dúkìá àwọn fámìlì rẹ̀ wọ́n ni máa kú lọ wọ́n ní kílẹ̀ rí àní wàláhì lẹ̀rí ìlàìlàìlàwà gbogbo olè pátá tọ́jẹ́lẹ̀ sọ̀hábà ilé àbúbákìrì kan lọ̀gá alẹ́ torí gbogbo ẹ̀tọ́ bá láyé nù fámílì ẹ̀lẹ́nà bàbá islamu àti lílé àti lílé bàbá ilé rẹ̀ wá dáa pín kílẹ̀ rí wa ọlọ́ni ànábì bẹ́bí ẹ̀sá wọ́n pọ̀ o mọ́ ọlọ́ Mẹ́dínà ànábì wa kò lè inú rọ́bì ànàna àwọ̀rọ̀dọ́ àsìdíkọ̀ tìbí ti sìdíkọ̀ ó wá ní eh, èé èmọ̀tá rẹ̀ bí àní ànẹ́bí tẹ́nu tí èwá bàbá wọn ní hmm, hmm, kẹ̀kẹ́ ló ṣẹlẹ̀ o ànẹ́bí bá dé lọ́sàn án gan ọba ní yá àbàbákiri áhìrìtìmọ̀ ìndàk ọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ ọ̀rọ̀ tó lé ni bá ń sọ pé káwọn ará ilé ọ yẹra fún wa àbákiri ní bẹ́ẹ̀ tí sínú lé mi wàláì kò sí ń tá a sọ bí tí ó lù ta ojú ẹsẹ̀ ànábì bá sì ń bọ́rọ̀ rẹ̀ lọ ànábì kì ń bọ́rọ̀ lọ wọ́n sáyìn láti sánmà fànábì pé bó ṣe wí lórí. torí náà ọba clear rẹ̀ náà ìdá tóbi rẹ̀ ọlọ́run tó tó rẹ̀ ọlọ́run. ẹ̀yin ẹlẹ́yà ẹyẹ wèrè ẹ̀yin àfa ẹjẹ́ àfisùn bá wọn lò kẹ́lẹ́ ọmọ fẹnu ẹ̀ sọ pé ṣe kí ẹ sọ pé wọ́n máa ń fọ́ọ̀gùn sóúnjẹ. ń ṣẹlẹ̀ káàkiri olè ẹ̀sì mú ọwọ́ àjẹtọ́ pọ̀kọ̀ ẹ̀jẹ́sẹ́ yóò dà sún yóò nìkan sún ẹ́ sẹ́mìnà àríwá tó tó lọ́n sọ mẹ́ o ẹ́rí àwọn ọ̀rọ̀ míì lẹ́nu àwọn ilé àmì ìgbà mi ẹ̀rọ ló sì bàyè pé a sọ tẹ́gbà rí lẹ́rùn yìí àwọn ti rí sí ìsàbíkẹ́jà lè jẹ́ náà ẹjẹ́ ìfàwálẹ̀ pẹ̀lú jábọ̀jábọ̀ tá à ń ṣe kì kọ́lọ́ ńlá wa àwa tún ń wò pé tọ́nà bá dàrú ẹ̀yìn ilé bá ní bẹ́lọ̀n tí ó tètè gbà mélòó lẹ́ nínú bàjẹ́ ojú tí a rí àsunkún rówó ni alẹ́ yọ̀ máa rìn náà torí sọ pé hóyìnrìn máa ètò lóore jùlọ dúkìá tọ́mọnìyàn níláyé ainun sa na sáyírọ̀tún lè ainin na ima owó tí ojú ti ń sáìsùn ná fojú ti ń sùn Eh? baba bàbá bàbá sóyé ah bàbá lẹ́yìn jẹ̀mọ́ béèyàn bá ro wàhálà ká fowó bẹ̀rẹ̀ kò o àwọn àgbàlagbà ọlọ́run wa fún ọlọ́rọ̀ sọ wọ́n ní bọ́kùnrin sunkún rówó ẹ̀rin ní ìnáfómi àtẹ̀bẹ̀ ẹ̀ẹ́lẹ́ àbákẹ́tì ẹ̀ pẹ̀lú àní àdúrà ló máa fìràn lọ yóò dá àdúrà ń lọ sàgbà bẹ́ẹ̀ dábàgbà ní sì ń fọ́kùtà ní gbogbo ló ti bàjẹ́ yìí owó tí lálùbáríkà nìyẹn owó tí ń ṣe àìsùn kò lè sùn inú ọ̀rọ̀ wà ní wá náà fún ojú tí ń bẹ́ mbòjì ṣùgbọ́tò ti bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wò ó rí yín níbi tá a tún lè sá sí tá a bá nídìí nǹkan lọ́dọ̀ ọlọ́run nítorí wípé àdúrà yìí tètè máa ń gbà lókùnrin gbàtọ̀ jẹ́ wípé ń tẹ́ ìrìnnú aburú kéré kódà tí wọ́n bá fẹ́ ṣe ẹ̀yẹ ẹ̀yẹ àwọn èsì ẹ̀yẹ wọ́n wá sọ wípé wọ́n fà ọmọ wẹrẹ obìnrin polówó ọjà lẹ́lẹ́ àwọn sọ yìí nítorí sẹ́ ó ti ṣẹlẹ̀ ní ìṣẹ́ wọ́n ti ṣe ní géètì tó gbò àfáà kí rẹ̀ ẹ má pẹ̀lẹ́ à ń bọ́ ní ọlọ́njẹ́ ńlá fi ń pẹ́yìn lé pé ẹ̀dá pọ̀jà wa lọ ọ̀pọ̀lọpọ̀ sí sáàlà wọn ti ṣe ráyé lẹ́nìí tó rà tí ń pàtó obìnrin darí lónìí ètò náà wọ táìtì tí ń gọ̀ kàdà kí là ń rí kọ̀wọ́ ká mẹ́rin ẹ̀dùn náà lọ́wọ́ bí sì lọ jọ́ọ̀jì náà nù àwọn ń bọ̀ wípé anábì nǹkan ọwálẹ́bì rẹ ọkọ̀ abúbákírì àwọn abẹ́rẹ́ bàbá tábìlì kò ní ẹ̀yìn a wà ní òòdù lẹ́yìn wa báyìí a mọ̀ lẹ́yìn lọ bẹ́lẹ́ à ẹlẹ́ òní ẹ̀yìn bàbá tó lò ń lọ jáde àkọ́kọ́ náà sọ ó kéwú olùsùnmi náà o sùnmi o káfíńtà ni o gbogbo ẹ̀kẹ́ yìí bìrì náà ni o gbogbo kódà ọ̀tọ̀ọ̀tọ̀ ìyá kan báyìí su lọ́wọ́ akéde lórí lánàá yìí tó ń gbé àga sùkúù fún ọ náà ti fẹ́ wọlé báyìí kọ́dà gbogbo àdúgbò rò pé lórí báyìí ó sú mi o owó sẹ́ni náà ni ọmú lọ alọ́pẹ̀ èèyàn wa kan ọkọ̀ gbà lọ́mọdé alápá ìwò dókítà dókítà mùsùlùmí ni ó ó ní ìyẹ̀bá ìlò wọn gbà mí à ah, dáná lówó àdìólówó àdìólówó nígbà sásàwò tó pé pérépéré aṣọ ti ń dirù jáde ó sì gba owó ó sì kọ́mẹ́ntì àwọn nọ́ọ̀sì mo fi ń sọ wípé àwa mùsùlùmí káàkiri sára gan-an tẹ́ ẹ bá gbọ́ pé ẹjọ́ sí tùkàn pa kí ni ó wà sórí èmi àtẹ̀yìn wọ́n tún dé o àwọn kí ló ẹ tún dé àwọn kà mélòó ni ti mùsùlùmí bẹ́ẹ̀ tẹ́ ẹ mọ̀ pé mùsùlùmí ló ti fún rẹ̀ ṣùgbọ́n àlàákù àhàkù àyànkán bí nǹkan bá ṣeré nìkan sì sọ ẹ wà ń bá bàtẹ́ bìlì gùlọ ọlé ẹlẹ́ òní ẹ̀yìn sọ ń kéwú ni ẹ wọn náà náà ti dọ̀bọ̀ bí wọ́n ṣe ń kó lórí kíkẹ́ ní ẹrẹ́ mọ́ mi bìrì náà ni ó Yorùbá náà ni ẹ fi ń sọ gbọ́ ẹ̀ fún wa ọ̀dà gbogbo ẹ wọ́n náà fẹ́ lọ four months kí ni wọ́n fi ilẹ̀ fún yín ah, wọ́n fa one thousand fún kí ni ẹbí kí mo sọ pé òfin ilẹ̀ fún ìgbàmọ̀ ń lọ ó sì náà fọlọ́ àtàlẹ́bí ilẹ̀ sí ní gbàgbà pọ̀ fọlọ́ àtàlẹ́bí ilẹ̀ ṣé ìwà sọ́ọ́bẹ̀lẹ́bí ẹ̀lẹ́à sọ́tẹ́ lọ́rùn bí ẹ ṣe wíwù ah ẹgbẹ́ ti fọlọ́ ń gbá wa ọmọ náà ṣe kéde o ebi lè sì kọ́ lu àti mi wọ́n ti wá máa sọmọ̀dọ̀ ọlọ́kà lẹ́kọ̀ọ́ ebi kí wọ́n fi lọ́tọ́ mi náà bọ́ bẹ̀ ni wọ́n sì tó dé bó ti wọ́n tó wọ́n dé wọ́n ti padà mélòó wá ní àmà yín ọlọ́mọ mẹ́fà ní 1000 hasbunallah àwọn àfáà wá ní gbogbo ẹgbẹ́ fi dúkìá rẹ̀ tọrọ wà lé ọ̀lẹ́tọ̀nù ẹ̀sìn ṣùgbọ́n gbọ́dọ̀ rí bí aralẹ̀ náà gbọ́dọ̀ rí bó ṣe rí hùn àjọṣe tìfáàkù ni tí ò ní jẹ́ bá máa sọ nǹkan mi tá a bá ti wá rí báwọn ọ̀rọ̀ ti bí ya jẹ̀máà ànábìríkà bàbá yìí ó sì fi ilẹ̀ bó ṣe wà wọn ìlọ́fà tó jẹ́ pé ẹ ń bá lọ sí hijir àmọ́ sọ ń ṣàlàtọ̀ bá di tẹ̀síìrù tí ń bọ̀ bí áwọn ìmìnà rahman àtàwọn nǹkan tó ní bá sí pẹ̀lú ayay in kana fil umri baqiya hada sallallahu alaihi wa sallam wassalamu alaikum Eh, bueno, bueno,